àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà ilẹ̀ yorùbá gómìnà babájídé sanwó-olú ti ìpínlẹ̀ èkó gómìnà dàpọ̀ abíọ́dún ti ìpínlẹ̀ ògùn gómìnà abíọ́dún oyèbánjí ti ìpínlẹ̀ èkìtì gómìnà lọ́kì ayédátiwa ti ìpínlẹ̀ ondo gómìnà adémọlá adélèké ti ìpínlẹ̀ ọ̀ṣun àti gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n mà ti ṣe ọ̀rọ̀ ara wọn ní ojúlọ alákànfin ṣọ́rí báyìí o tí wọ́n sì ti ń tún àwọn ètò ààbò ìlú wọn àti ìpínlẹ̀ wọn ṣe báyìí lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù tó ṣẹlẹ̀ sí ilé ìjọba sí ilé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lágbègbè àgòdì lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ẹ̀rọ rẹ̀ ti pé lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá làwọn ajìjàngbara fún ìnira ilẹ̀ yorùbá tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn olóyè dúpẹ́ onítìrí abíọ́lá ni wọ́n ya wọ ilé àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ secretariat láti fagídí ìjọba láti rí àsíá ẹ̀yìn fúláàgì orílẹ̀-èdè Yorùbá síwájú ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ náà ìyẹn gómìnà Ṣèyí Mákindé àti síwájú ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó padà di wàhálà tó fi ẹ̀mí àwọn ajìjàgbara náà ṣòfò pẹ̀lú àwọn tí wọ́n ti kó lọ. ṣá o gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá ni wọ́n ti ń jẹ́ kó di mọ̀ pé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà òwe ni wọ́n pa fún àwọn o nítorí pé bí nǹkan bẹ́ẹ̀ bá lè ṣẹlẹ̀ lójijì èyí tó tóbi jù bẹ́ẹ̀ ló lè padà ṣẹlẹ̀ nítorí pé àwọn tó lọ ṣe ìkọlù náà wọ́n ti lórí láyà débi pé wọ́n lè máa wọlé ìjọba pẹ̀lú ìbọn tí wọ́n yóò sì kó oríṣi bíi mọ́tò mẹ́ta pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tààbọn àti àwọn nǹkan jà tí wọ́n lè kó wọ ibi tó jẹ́ nǹkan ìjọba bẹ́ẹ̀ wọ́n ní báwọn bá tura lẹ̀ àwọn ò bí àwọn ẹni yìí bí wọ́n ṣe gbáradì tó kó má lọ jẹ́ pé lójijì ìwọ̀n yóò ya wọlé ìjọba ti àwọn lọ́jọ́ kan tí omi yóò sì ti bẹ̀yìn wọ ìgbẹ́lẹ́nu ní báyìí ọgbọ àwọn gómìnà ilẹ̀ yorùbá tá à ń wí yìí wọ́n ti ń pàṣẹ o fún àwọn kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ wọn àti àwọn ọ̀gá ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ wọn pẹ̀lú àwọn olùrànlọ́wọ́ pàtàkì wọn lórí ọ̀rọ̀ ààbò láti wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ àwọn àjìjàngbara fúnmìnira ilẹ̀ yorùbá èèyàn pé ká má ṣe sọ àsùpèyẹ o nítorí pé wọ́n lè fẹ́ wá sí ìlú àwọn náà gẹ́gẹ́ bá ṣe ṣe ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìlú ìbàdàn tó sì jẹ́ wípé gbogbo àwọn kọmíṣánná àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ní ilẹ̀ yorùbá ìní ọ̀gá àgbà ọlọ́pàá ọ̀gbẹ́ni káyọ̀dé ẹgbẹ́tòkun la gbọ́ pé òun náà ti ránṣẹ́ sí wọn o èpè kí wọ́n tún àwọn ètò ààbò ṣe ní gbogbo ibi tó bá jẹ́ ilé iṣẹ́ ìjọba nítorí pé àwọn kò mọ nǹkan tí àwọn àjàǹgbara fún ìrìnà ilẹ̀ yorùbá tó lè padà ṣe lẹ́yìn tí ìlú ìbàdàn lọ́jọ́ iwájú. thank you